ṣẹlẹ̀ sí àwọn ọmọ ọlọ́run nígbà yẹn a lè fi wé kéèyàn máa wà nínú aginjù tàbí kí ìkan wà láginjù. a lè fi wé kéèyàn wà ní aṣálẹ̀ torí lákòókò ìgbà tí wọ́n kọ ẹsẹ̀ bíbélì àwọn ọmọ Ísírẹ́lì bẹ nínú ìgbèkùn Bábílónì fún odidi seventy years ni ọlọ́run fúnra rẹ̀ ló fi rán wọn. nínú ìyà nínú ìṣẹ́ ni wọ́n wà tí wọ́n ti ń làkàkà tí wọ́n ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tó lọ síbẹ̀ kò ní ló ti kú síbẹ̀ àwọn tó ti ẹ̀tọ́ ti bímọ sínú ìgbèkùn yìí ẹnu àwọn ẹ̀ka wọn tó ṣẹ́kù ni olúwa fún ní ìrètí wípé láìpẹ́ yìí nígbà tí ẹ̀ ti ẹ̀ rò wípé ẹ lè padà sílẹ̀ yín mọ́ nígbà tí ẹ̀ lérò wípé ìmúsọdọ̀tun nínú ẹ̀mí tí ẹ lè ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ rò wípé ẹ sì tún lé képe mi ní Jerusalem lẹ́ẹ̀kan sí àwọn still do it ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sì máa padà sí text yẹn what did you start bí o bá bẹ́ẹ̀ báyà o ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ má sọ̀rọ̀ nínú ẹ̀ torí o ní ẹsẹ̀ bíbélì gbogbo tí a sọ nípa mi ò lẹ́ni jáde kúrò nínú context of that text torí ó bá tí ó ṣẹlẹ̀ sí ayé wa nísinsìnyí mu nínú ẹ̀mí nínú ara nínú ìṣúná àti gbogbo tí ẹ̀yìn ìyọlẹ̀ sọ pé òun ní láyé tó ń lè ní ìrírí ẹ̀. kò fẹ́ sí ẹnìkan at a particular given time tí òun á ní ìrírí wilderness àti desert. ṣe you. Jésù Olúwa ló dá lé. Isaiah, the whole book of Isaiah is a complete Bible because only sixty-six chapters. Ṣẹlẹ̀ wọ́n pé gbogbo bá dìbò sixty-six books ló Only the first chapter thirty-nine books tó wà nínú chapters tó wà nínú Isaiah ó jẹ́ Old Testament. Tí o ti ní ìrètí, tí o ti ní àfojúsùn, tí o ti ní ọjọ́ ọ̀la, ó jẹ́ pé bí èkó bí èkó bí èkó bí èkó bí èkó ló wà bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó máa open chapter forty verse one ẹ tu ènìyàn mi nínú ẹ tu ènìyàn mi nínú ẹ wí fún Jerusalem wípé ogun jíjà mẹ́ta and that is the beginning of the gospel ìtùnú ìrètí ọjọ́ iwájú so the rest twenty seven books tó wà nínú chapters tó wà nínú Isaiah ó sọ nípa gospel ẹ bá lè ka ẹni pé àwọn ọ̀rọ̀ nípa Jésù àsọtẹ́lẹ̀ nípa Jésù ológun ológun ẹ̀fọ́ fọ́fọ́. hallelujah. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí kí n sọ fún wa. wípé bìkínì tí a sọ yìí ìbẹ̀rẹ̀ kan ló máa bẹ̀rẹ̀ gbogbo kan. èmi tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìgbà kan ló bẹ̀rẹ̀. ní ilẹ̀ láyé nínú ìyá mi ló ti bẹ̀rẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ ń bẹ̀ nígbà tí ìrìn àjò yẹn dé ìpele kan wọ́n tì mí wá sí ayé mo sì bẹ̀rẹ̀ láyé nínú ìrìn àjò ayé mi ìgbàkan ni mo bẹ̀rẹ̀ primary school ìgbà yá mo parí ẹ̀ mo tún bẹ̀rẹ̀ secondary school ìgbà yá mo parí ẹ̀ mo tún káàkiri. bẹ̀rẹ̀ kó má làwọn ewé àwọn ìbẹ̀rẹ̀ ní ìṣègùn ń bọ̀. àwọn ọmọ wa nípa orí ọ̀fẹ́ ìgbà kan ní wọ́n wọlé ọ̀rọ̀ ìgbà ìbẹ̀rẹ̀ pé àwọn wọn nìyí. ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ nígbò yá wọn bímọ. nígbò yá wọ́n bẹ̀rẹ̀ sí ní sin ọmọ lọ síbi ọmọ wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ. nígbò yá wọ́n bẹ̀rẹ̀ sí ní ọmọ ọmọ ìbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan bó ṣe wà káàkiri káàkiri káàkiri nígbà tó bá d was a real God. Gbogbo ìbẹ̀rẹ̀ pátá ló gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Ẹn ayé tó bá bẹ̀rẹ̀ tí ò bá bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ayé ń kàn wá láyé lásán ni. Èjì ayé tó bá bẹ̀rẹ̀ tí ò bá ṣàwárí pọ́pọ́ọ̀sì Ọlọ́run fún ayé rẹ̀ tó fi wà ní ayé tó fi bẹ̀rẹ̀ ó kàn wá láyé lásán ni. Two things. Number one, every beginning must begin And number two, every beginning must discover the purpose of which it began. Ṣé àjọ wà papọ̀? Gbogbo àwọn ìpínlẹ̀ wà wà láyé ẹ bá bàbá pé àbẹ̀rẹ̀ ń bà wá. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ tó ṣe pàtàkì jù tí ó lè jẹ́ ìbẹ̀rẹ̀ tuntun tí ó lóko jùlọ, òun ni kí Ọlọ́run gbé èèyàn láti yà àyàn sọ́tọ̀ kúrò láàrin àwọn gbàrọ̀ gbogbo èèyàn tó irú irú ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fún abrahamu abrahamu ti live life ẹ̀ for the past seventy five years ó ti bẹ̀rẹ̀ nínú ìyá ẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n fi sí ayé ìgbà tó fi sáyé ó lẹ̀ ti ń tẹ̀síwájú ayé ẹ̀ lọ ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó ẹ̀ ó ti ń tẹ̀síwájú ìgbéyàwó ẹ̀ nígbà tó pé ọmọ seventy five ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dàbọ̀ ìyẹn lẹ́gbẹ́ mọ̀ pé dáwọ̀ ṣàwọ́ lè dègbè tí Abraham lè tí a fi lè Ṣé àjọ wà bí? Mo ní ṣé àjọ wà bí? And every beginning with God is just a step to separate one's life from ugly yesterday. Gbogbo ìbẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ni láti pín ayé ẹnìkan níyà kúrò nínú àná tí ò dáa. Mo gbà wípé a ti fáyé wa fún Jésù mo gbà bẹ́ẹ̀. Tó bá dẹ̀ wá níbẹ̀ a jẹ́ wípé a ti ṣorí nítorí a ti ní ìbẹ̀rẹ̀ kan pàtó. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ yẹn nígbà náà tẹ̀síwájú sí wípé olúwa fún wa ní ìbẹ̀rẹ̀ tuntun tí ó ní òkú pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run láàrin lórúkọ Jésù. Amen. Amen. Now, àyànfẹ́, ohun tí mò ń sọ̀rọ̀ lé lórí, òun ni enemies of glorious new beginning. Mi ò ní máa mention àwọn ọ̀tá yẹn one after the other ṣùgbọ́n ẹsẹ̀ bíbélì yìí ti jẹ́ kí abẹ́rẹ́ ní rí àwọn ọ̀tá yìí lẹ́yọ kọ̀ọ̀kan ní máa jẹ̀dá Right? now ẹ má pàdé ibi tí mo ti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ nípa ẹsẹ̀ bíbélì tí a gbé yẹ̀wò tó jẹ́ káàkiri wa wípé olúwa sọ pé òun ṣe òtútù òun la ọ̀nà ní àlejò òun mú mi jáde ní àṣálẹ̀ mo lè ti jẹ́ pé wa wípé kì í ṣe àlejò ká lè fojú rí olúwa sọ bí ò ṣe àlejò kan nípa tó tó wà nínú ayé ẹnìkan tàbí orílẹ̀-èdè kan lákòókò ìlú orílẹ̀-èdè lọ́wọ́ a wà nínú àlejò ká wà ní aṣálẹ̀ gbogbo àǹfààní tí ó yẹ kó jẹ́ ti gbogbo èèyàn pátá àwọn kan darí ẹ̀ sọ́dọ̀ ara wọn ẹ béèrè lọ́wọ́ àwọn yẹn tí wọ́n bá lórí ìrìn àṣálẹ̀ àwa ò wọlé o àwọn tí alẹ́ rò pé wọ́n jẹ gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè tẹ́ ẹ bá lè bá béèrè lọ́wọ́ wọn sọ fún mi òun gbẹ́ra wọn jẹ torí kò ṣeé ṣe fún ẹnìkan kó darí nǹkan ẹyọkọ tó jẹ́ ti gbogbo ìsọ̀dọ̀ ara rẹ̀ kọ́lọ́run tí ó yó. gbólóhùn ẹ ṣàfi dáradára. lọ́wọ́ kí ẹ̀yọ́ máa wò ó wá ló ṣe bẹ́ẹ̀. ṣe wò mo wá délé mo jí sẹ́ mo ní ẹ̀yìn èèyàn ohun tuntun ọ̀sẹ̀lẹ̀ tó tọ̀ mo ní kí ló dé mo ní olúwa ti bá bàbá wa sọ̀rọ̀ pé ohun tuntun ọ̀sẹ̀lẹ̀ ohun tí wọ́n sì tí wọ́n sì tó olúwa sọ̀rọ̀ ó láti tó lé àkórí ìgbẹ́jẹ́ sọ fún mi là á ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ àdúgbò kọ̀fẹ́sẹ̀ tiwa láti jáná

accept my praise unto the Lord God. To seek my prayer and supplication with fasting and sackcloth and ashes. Jerusalem ẹni ẹ̀ mo fẹ́ lò tí omi ò fi jáde ní asálẹ̀ mi tí ọ̀nà ò fi wà ní aginjù mi ẹ má gbàgbé pé ní Monday ìránṣẹ́ náà sọ fún wa pé kéèyàn tó lè dé tí ò tí ò tiẹ̀ ní yóò kàn sáà máa ṣe láṣà ṣùgbọ́n àwọn ọmọ ọ̀fẹ́ kan ti wà lórí àwọn ọ̀fẹ́ tó jẹ́ pé tí wọ́n ní nǹkan tẹ́ ẹni máa làánú fọ́pọ̀lọpọ̀ ọdún tó sì kò sí lọ́wọ́ ìsọ̀kọlọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ fẹ́ lò ọkùnrin obìnrin ọmọdé àgbà kìrìsìtẹ́nì àwọn aláìgbàgbọ́ àwọn ọ̀gbọ́dọ̀ fẹ́ lò tí ìsọtẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ tuntun rẹ̀ tó lóko yóò fi fara. ọba àwọn ọba àwọn òun ló oníṣẹ́ lágbèjì láàfin ọba ṣé bẹ́ẹ̀ bá dìtù tí mò sọ adìtù wo. Verse 10. Everybody can read that. Okay? Uh-huh. Ẹ ṣe fún wọn. Wọ́n wọ́n gbọ́ pé Nehemiah ti dé o. The prophecy of Isaiah chapter forty-three and verse nineteen was about to pass in the life of God's Nehemiah ti dé o, the man ordained by God to set them free, to comfort ó ti dé o inú sì ti wọn ẹ̀ka the last statement ẹnì kan wá ó ó ó pálá ti wá ire English sọ wípé it is grieved them exceedingly so it grieved them exceedingly that there was not a man to seek the welfare of the children of God. God is saying, I want to give you glorious food, and there is one Sambalat to buy a song and say, Possible. Ever sílẹ̀ ó bímọ nínú gbogbo àwọn tó ń bínú sí ìbẹ̀rẹ̀ tuntun gbogbo ìlú kẹ̀kẹ́ ìjọba òkùnkùn lọ́wọ́lọ́wọ́ lórí àṣẹ wa bẹ̀rẹ̀ láti orí bàbá wa nínú olúwa lórí ẹ̀ tó kéré jù láàárọ̀ pé ohun tí olúwa sọ òun ṣe iná olúwa máa jó o. nílẹ̀ ìgbèkùn tí wọ́n ṣe làálàá tọ́lọ́run ń bá wọn ní àwọn tí jókòó sí ìlú wọn gbogbo oko tí ń rán lólẹ̀ gbogbo oko àgbàdo oko obì oko kòkó nǹkan kan tí wọ́n gbìn wọ́n ti jókòó lé. wọ́n tiẹ̀ tó ti gbàṣẹ lọ́wọ́ ọba kèké láti máa ṣàkóso lórí ilẹ̀ àwọn ọmọ ọlọ́run tó gbogbo tribute tí àwọn èèyàn yẹn àwọn ló jẹ́ wọ́n wá ní àbá ah, ló ṣe ṣeé ṣe kí ẹnìkan wá dìde níbi táwọn àwa àwa yìí àwa olùbáyà àwa sábà láti kò lè ṣeéṣe o wọ́n lè gbé gbèsè ṣùgbọ́n lórí náà gbogbo àwọn tó gbé gbèsè kí n tí olúwa sọ láyé wọn má ṣe kó máa já sásán fún ọ.

wọ́n ti tọ́nà mọ̀lẹ́ pẹ̀ lọ́nà òde ṣe ní ìyẹn. Ẹ lọ má sọ sọ sọ kíkà. Owó tí mo fẹ́ dá padà lọ́dà ìjẹ́jà sọ̀rọ̀ lórí ẹ̀ kúrò láti ṣe ẹgbẹ́ rí ẹ̀yà ní owó ìjọ. Wọ́n mú rí ìjà. Tẹ̀ bá dẹ̀ kéèsì láti jọta tí wá ṣọ́ọ̀ṣì láti lé ìlànà. Why? Because of our humble value. Is it an attitude? is a lifestyle. It is a product of the flesh. I don't see. I don't think because they tell that they don't know. They don't know. They don't know. They don't know what to say. They don't know. They don't know. They don't know. They don't know. Kò síbi bẹ́ẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ ní àgbẹ̀ ẹ̀jọ̀ wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wà náà kọ̀ lóṣù tó kù sí àdúgbò. Ó mọ̀ bá nìkan tí ẹ̀jẹ̀ wá rí òun ní wọ́n sílẹ̀ fún ìgbé ayé tí a pè ní ẹ̀ṣẹ̀ flesh this way to sin òun ló máa sílẹ̀ fún tí ìyá òfin wa máa jẹ ẹni kejì ó jẹ́ ọ̀tá kejì òun ti ẹ̀kọ́ táwọn òbí ẹ má bàbá àwọn méjèèjì àbárí àti ọ̀tá òbí ọ̀tá òbí méjì làwọn náà ìkan làpẹ̀ sàtánì ìkejì là ń pè ní Satan and the world so we have two dimensions of enemies number one is internal the second one is external ṣé àjọ wà ní. Now, àwọn ọ̀tá tí wọ́n dìde sí ní ìhè báyà in the first place wọn ò ṣe enemy from within they are from without ìparí wọn ti jáde wá láti máa gbé òkè torí pé wọ́n ti ní grand ní ilẹ̀ Jerusalem ẹ máa wá wò àwọn agbódegbà tó sì wà nílẹ̀ yẹn bí àlùfáà táwọn lọ sí ìgbèkùn tí wọ́n ti fi àwọn ọmọ obìnrin tí wọ́n ti fi fótó wáyà níyàwó wọ́n ti bá àwọn ọ̀tá ọmọ ọlọ́run gbàgbé. débi wí kò ti àná rẹ̀ tán pé jẹ. wọ́n dàrí kí tí ó bá ṣà sọ nípa ilé àwọn ọmọ náà ó má ṣe. àwọn kan náà bẹ̀rẹ̀ afẹ́fẹ́. àwọn òun ló jókòó sí orí ẹ̀tọ́ olúwa ṣí wọn nídìí. ṣí wọn níbo ṣí wọn nídìí. àwọn iye tí àwọn tó jókòó sí èyí tó pọ̀ sí mi tó jẹ́ ìpín mi tó t kò ní ìpín ìbẹ̀rẹ̀ tuntun ìṣẹ́lógo mi síwọ́ níbi ẹ máa sọ̀rọ̀ síwọ́ níbi ẹ pẹ́ olúwa síwọ́ níbi olúwa síwọ́ níbi oh, olúwa síwọ́ níbi olúwa síwọ́. mo discover wípé gbogbo ìgbà tí ọlọ́run bá fẹ́ ṣe nǹkan fún àwọn ọmọ rẹ̀ ẹ máa gbọ́ nígbà tí ọlọ́run bá ti sọ̀rọ̀ it is sure and certain sure and certain èso ọba máa ń gbọ́ gbogbo ọ̀nà láti rí dájú pé kóòpù náà kẹ̀ máa ṣe ṣé ẹni tí ò bá rí blood tí ò bá rí blood tó bá tí ọlọ́run bá tó bá dojú kọ lára rẹ̀ yóò tún gbìyànjú yóò lọ da ní pọ̀pọ̀ the program that person will be handling will be too. fẹ́ fún Abraham wọ̀ wọ́n ẹ má bàa wípé that was new glorious new in the land of Abraham at eight seventy Baba, Baba, bàbá when wọ́n ní wọ́n bí wọn ní tó àwọn wà pọ̀ Abraham lẹ́ẹ̀ka ó lè tẹ̀ lé wa and then we went secretly ó lè plant into the journey of Abraham the lady called secretly who dey to except quietly enemy glorious new beginning who dey to except who dey don know who dey don know and dem do love by their way sarah in the name of love in the name of peace. àwọn pity kan wà tí wọn máa ń bá sọ́dọ̀ wa tó jẹ pé ìṣòro sponsor ẹ. Ah àṣírí èṣù ló ṣe kí ni ọ̀sẹ̀ lè wá sẹ́sítìmì náà èyí ti kó sínú ìgbẹ́kùn náà kí ìyẹn tó ṣí. ìyá ìyàwó rẹ̀ tó ti lọ́wọ́ pọ̀ láti ibi ọdún mélòó kan wá lè ní wọ́n jẹ́ fi tètè gbogbo tó ọ̀nà tó lọ́wọ́ sì lè fún ọ pé ó dùn ọ́ ọmọ ìlérí ọmọ ògbó láì bá wa mọ̀ bóyá tó bóyá tó lọ́wọ́ sọ bóyá kì í ṣètò ló fẹ́ lò. jáde ẹ má lè lọ lè rú tó bá bí lọ ní ìsìgbà tó rẹ̀ ní ìlú sájọ torí nílẹ̀ àwọn ará Mediterranean wọ́n ní kọ́sọ̀ kan tí a máa ń pè ní sorry gate woman pé wọ́n lè bá bí lọ nílẹ̀ Yorùbá náà wọ́n ṣe bí ẹ̀kọ́ bá lórí wọ́n bá fẹ́ yàwó mo ti bọ́ sórí ẹ̀ pé pé olóko ń fọ̀rọ̀ lọ́wọ́ ọkọ̀ ìlọ́dún fẹ́ yàwó ìlú ìjọba kan lọ́wọ́ ìfẹ́ yàwó owó rẹ̀ bá lè rìn ó sì lọ ó sì lọ fẹ́ ìyàwó ó sì mẹ́sì pa ọmọdé. kódà orúkọ àkọ́bí tẹ́lẹ̀ bí ni wọ́n fi máa pe mọ̀mọ́ tó kú wọn lẹ̀ ọpẹ́ kátólọ̀ bí ọ̀gbọ́n yẹn lò. irú ẹ̀ náà ni ìyá ńlá wa sára àwọn ìyá wọn ló gbà ni wọ́n ṣe. So when it comes to devil planting something in your mind, forget about this is of it in a good in any way. ẹni ẹ ò o ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní kó gbọ́n ní kó gbọ́n lóde kó má bọ̀ sí ìgbà tó tètè ṣùgbẹ́ abrahamu kò ṣe gbàgbọ́ tó ó padà bọ́ sí ìgbà tó tètè ó rẹ̀ mú gàkì gàkì ó rẹ̀ kí mọ́lẹ̀ dòní ó sì ń wá ìran àti ìbẹ̀rẹ̀ tuntun ó padà dá òkúta sínú gàárì abrahamu ọ̀tá náà ni a máa gbọ́dọ̀ tà lọ. a máa gbọ́dọ̀ tà lọ. ẹ̀kú sí kọ́ńtẹ́ ẹ̀yin mọ́mí àtẹ̀yìn dáadé ẹ̀yin náà rántí when you want to have your way they are pleased they are servants the man of God he said no problem he said no problem yẹ káyọ̀ fi pé o wọ́n sọ pé kó àní lọ because of their no problem no problem no problem ẹ̀sìn wọn láti no problem no problem ti sọ ẹ̀ no problem so wọ́n ti ní no problem wọ́n ti gbà wípé no problem wọ́n ṣá tì wọ́n wọ́n ṣá tì wọ́n wọ́n ṣá ṣe táwọn fi wọnú ẹ̀ lọ ní fọ́ọ̀dù yìí. Ṣàtàlù ó dẹ̀ implant ẹ má bàbá wípé for like thirteen years or more than that àbí seventy five to eighty six ẹja sáré bá yàn ọ̀sẹ̀ káṣí mathematics ọdún mélòó ló wọ́n. Sáà eleven years eleven ẹ ṣe náà eleven tí Abraham fi ní ìdádúró tí ò fi bí ọmọ kankan kò bímọ kankan àbí ìjẹ́lẹ́jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́. ṣé kékeré tó kù ní ilẹ̀ ẹ̀ kúrì tí kájà tó délẹ̀ kéraní ìyá kan fún un èṣù spọ́nsọ̀ ìyàgá ó kàn ti kú nínú ìtọ́ náà ó sì ti lọ sí jìbìtì nígbà òun fẹ́ kú ní jìbìtì pomaga fún ọ. nínú ìrìnàjò yẹn náà láti ilé náà ti bá a gbé lọ́ọ̀tì sínú ẹ̀rù ó ti dì ẹ̀rù tó ń dì í bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tí èso ti dì sínú ẹ̀rù ayé wa kí ètò ọlọ́run máa ṣẹ àṣẹ wọn fún àwọn tí wọ́n òun ayé rẹ̀ yẹ sára fún Abraham rẹ ní kókó ṣe mọ wọn lè tí ó ṣe jẹ kókó ṣe gbà mọ ẹ wò èsì ti mínísítà sí bàbá wa Abraham lò ṣé kì í mínísítà sí wa ni rọbìlì àkòrí wọn ní olúwa sọ fún àwọn nígbà táwọn wà lọ́dọ̀ pé ọmọ ìjẹ̀bú làwọn fẹ́ ó sì sọ ní ọjọ́ orí rẹ̀ wọ́n láwọn wá wà ní ọba jẹ́rìsì tó àwọn pray àwọn pray àwọn pé àwọn pé láti four pm nírọ̀lẹ́ tó fi di two am lónìí báwọn ṣe ń parí àdúrà ní kẹ́kẹ́ kan sọ báwọn pé jáde wo iwájú rẹ fọmọbìnrin ìyàwó rẹ àwọn abéèrè wọ rẹ bí àwọn àdúgbò ló kọ́ níjẹ̀ ọmọ ọdún mélòó ló kọ́ sọ ọdún gbogbo nǹkan tó ń sọ fáwọn pé ìyàwó àwọn ò lónìí. ṣùgbọ́n àwọn ti ṣèlérí fún ìsàlẹ̀ àwọn wípé àwọn òní bẹ́ẹ̀ kọ́ ẹ̀ka kan láì bá sọ fún wọn. ọ̀tọ̀ là ń yẹ ìrírí àgbà ọ̀tọ̀ là ń yẹ ìrírí ẹ tí ó ṣẹ̀ dé o. ìwọ ṣẹ̀dá lọ sọ fún bàbá bàbá kan wọn lọ sọ fún ìsàlẹ̀ àwọn ẹ̀ ló wá sí ìsàlẹ̀ àwọn lọ́wọ́ rẹ̀ nígbà tó àwọn ọlọ́run wọ́n ní ọba sọ fún àwọn wípé ẹni ilẹ̀ ní òkè ìṣẹ̀lẹ̀ àtẹ̀tẹ̀ wá o. wọ́n fẹ́ o àwọn dẹ̀ ṣẹ́jú àwọn dẹ̀ gbé e. wọ́n ní after thirty three years recently thirty five years ago àwọn wá bá arábìnrin yẹn pàdé níbi táwọn ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n jáde fún ọ̀gá lọ. àwọn àròpé abẹ́rẹ́ abẹ́rẹ́ kọ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ kọ́ ó wá já ó wá lè fẹ́ rí àwọn àwọn sáfòló rẹ̀ wọ́n nígbà tó ń sọ làánú yóò ti dé bá yẹ ó sì bá a sọ. Hmm. láti ìgbà yẹn láti bí ìyẹn ṣe kò kò tí ì jókòó sí ọkọ̀ kankan kò sí lọ́mọ kankan ó sì sì kú. wọ́n lẹ́nu ọba wa sọ fún àwọn kwáyọ̀ báyẹ̀ ọba ṣe bàjẹ́ hmm. títí ọba pátápátá láàrin gbóhùn ẹ̀ rárá nínú ìrere lónìí ọ̀tá náà sọ̀rọ̀ rẹ̀ o lè ní wá bí kò ṣe láti jà láti pa láti pa. ẹnì kan náà ò sí lè kàǹkà tó wà láyé wọlé ayé kó nà kì í ṣe Jésù. ẹjẹ ń tẹnu lórí kàpẹ ọ̀tá ìgbọ̀rọ̀ tó ní ọkọ̀ àbí àdéhùn láti ṣèlérí ṣe ṣùgbọ́n ṣe é lẹ̀ ìjà wà ó irú iṣẹ́ ló lápò wá sí ojú ogun náà lò wá sí orí afẹ́jẹ́ ó fẹ́ẹ́ lọ bẹ̀rẹ̀ nínú ọ̀rẹ́ tó sọ wípé kò sọ́nà àwọn abẹ́lẹ̀ta wọ́n bẹ́ẹ̀ lé àwọn alátakò wọ́n bẹ́ẹ̀ ta kó láti aṣọ sípà bẹ́ẹ̀ bẹ̀rù wà bẹ́ẹ̀ bẹ̀rù wà ẹ máa ẹ láàrin ìṣẹ́jú méjì ní tí olúwa bá mi sí ní lẹ́nu olúwa níṣẹ́ gbogbo àwọn ọ̀pá àbí ṣé bíbẹ́ ìlọsẹ̀ ti débẹ̀. ẹgbọ́n bí the next forty years he was reconciling manifesting God's glory ẹ̀sọ́ fún olúwa so ọjọ́ orí ènìyàn òní ìkankan ṣe wípé ó ti parí fún ọlọ́run ló máa sọ fún parí olúwa mo dìde láàárọ̀ yìí iyè mi ṣí àwọn ọ̀tá lé ọ̀tá òde àparí inú àparí òde àwọn ohun kẹlẹkẹlẹ àwọn ohun òdì tí mo ṣọ̀lẹ́ nídarí mo ṣẹlẹ̀ sí wọn mo ṣẹlẹ̀ sí wọn mo ṣẹlẹ̀ sí wọn ẹ máa bá olúwa sọ̀rọ̀ ẹ máa bá olúwa sọ̀rọ̀ ẹ máa bá olúwa sọ̀rọ̀. bí ọ̀kan ṣoṣo ẹgbà. Abrahamu wa bó ṣe bó ṣe bó ṣe bá Agari ní àjọṣepọ̀ kan tó bí Ismail. Báyìí yóò bá kan ìgbà tó fẹ́ tọ́ka sí Ismail ó ní ẹ̀ẹ̀kan. Ó ní ẹ̀ẹ̀kan. Ẹ jọ kí lọ́lọ́ fẹ́ fẹ́ rẹ̀ lọ́wọ́ sí. Ẹ dàbá wọ̀ nínú ayé bàbá náà wà Abrahamu kì í pè lẹ́ẹ̀kan